agbára ìpàdé ọlọ́sà. àwọn àti aláwọ̀ àbọ̀yá mi lẹ́sẹ̀ lókè. ẹ kí ni táǹkì yìí màlúù yóò dọ̀tí tí mo ní kí n bá wọn fọ. àìníṣẹ́ ni bẹ́ẹ̀ bá wà níṣẹ́ wọn ò ní ẹ̀ mọ̀ gòkè rè mọ̀ fọ tọ́rẹ̀kì bẹ́ẹ̀ sẹ́yìn báyọ̀ bẹ́ẹ̀ bá ṣùgbọ́n ẹ fipá kọ́ nà lẹ̀ ni. Ah, ọ waste gan waste product ni ọ tọ́rẹ̀sì tọ́rẹ̀sì kọ́ Diego Costa ni ọ ṣe fi Fernando tọ́rẹ̀sì sí àbíkọ́dá kọ Lukaku kí ló ṣẹlẹ̀ lábẹ́rẹ́ ọ̀dà náà kò burú ẹ sáà mọ̀ bọ̀ ńlẹ̀ ẹ rárá o ẹ bá fi pàkọ́ janlẹ̀ ẹ fọ̀n ká ni. gbogbo gbogbo nǹkan ló kù díẹ̀ káàtó fún ọ. Torres ẹ. bẹ́ẹ̀ bá jábọ́ nìsín nínú àwọn kí ló ṣẹlẹ̀ láwí. tó ṣẹlẹ̀ ẹ wò ó ìpàdé mọ̀lẹ́bí ti tolókù bàbá mi tó kú tá a lọ mítìnì tán pè á sí wọ́n ní twenty five twenty five thousand ní àárẹ̀ wá wá ẹ sì kúkú mọ̀ pé òun ọ̀lẹ́ nìkan àfọlọ́run àtẹ̀yìn ni mo wá ní kẹ́ ẹ wọlé kẹ́ ẹ fún mi ní twenty five thousand kẹ́mi rèé kò fún àwọn fámìlì kan lè tètè mọ̀ pé àwa la kọ́kọ́ sanwó. ẹ jọ̀ọ́ má bínú ṣé ni terabyte àbí kíni megabyte tó tó fi ń sọ̀rọ̀ yìí eight gig ni àbọ̀sẹ̀ ra ló jẹ́ kó ọmọ rojọ́ tó báwọn ṣé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ tó ti wá ṣé wọ́n sọ fún ọ pé ọ̀tẹ́dọ́lá lèmi ni àbí mo jọ Dangote lójú ẹ bọ́ bá ń wá ẹ eh, tó bá fẹ́ wọ owó lákàntì mọ̀lẹ́bí yín ẹ gbọ́dọ̀ gbálẹ̀ Davido lọ ẹ sọ́ọ́ni bí mo ṣe wà gbogbo owó tó wà lákàntì mi láyé téèyàn náà fi sọ ọmọkùnrin pé tọ̀ àwọn ọ̀rẹ́ yẹn tiẹ̀ dé o ká ṣàlejò ara wa ká ṣe gbogbo ẹ̀ two fifty ni kéde two hundred and fifty thousand two hundred and fifty naira naira. yé mo gbé o mọ́mọ́ dojú tì mí inú ẹbí wa dákun ìwọ ọkùnrin wọlé ọba ń kó twenty five thousand jèrè kó fáwọn ẹbí mi. two fifty ti ń bẹ lọ́wọ́ yín ọ̀ràn o ẹ kúkú mọ̀ pé ẹ níṣẹ́ lápá. èmi la lápá mọ́ níṣẹ́ àwọn mọ̀lẹ́bí tiẹ̀ àwọn lápá àti iṣẹ́ náà ní kí wọ́n wá gba twenty five thousand wá lọ́wọ́ mi kí ló nǹkan tó fi dáa kó jẹ́ pé kéèyàn tó lọ fẹ́ yàwó mi kan ó yẹ kéèyàn gbogbo àwọn àgbálé wọn kan ti kú tán àwọn tẹ́wọ̀n bá ti kú tán bó lu ó ṣe máa fowó sòkú fowó sòkú nù èmi ò lè rí twenty five kọ́bọ̀ o twenty five kọ́bọ̀ mi lè rí ṣé ọríṣẹ́ lọ́wọ́ mi ni àbí mò ń ṣiṣẹ́. ẹ ńgbà tó ní iṣẹ́ lápá alápá stainless alápá keniọ alápá stainless ó kúkú níṣẹ́ lọ́wọ́ olóògbòògbò. èmi ló lóògbòògbò. mọ wàá pa aṣọ ẹ ó dàbí ẹgbẹ́ bí aṣọ àwọn ẹgbẹ́ akọrin ọ̀run ibi tí mo gbé mu wà yìí tó bá jẹ́ pọ̀rọ̀ ní twenty five twenty five thousand èló náà talẹ̀ ní four. tẹ́yìn fífẹ́ twenty five thousand sòkú yóò tún kó lu ẹ̀ta yóò jẹ́ káwọn tẹ́nàntì wọn gbọ́ pé gbogbo owó tá a bá pa òkú náà fi ń ṣe. ẹ gbọ́dọ̀ lọ́bọ̀ bàbá yín mọ́lẹ̀ dandan ni kàn jẹ́rán ń bẹ̀ ni mọ̀ mi kán mọ̀ lọ́lé wọn. wọ́n fẹ́ túlé ìmọ̀ mi lórí àwọn méjèèjì wọ́n fẹ́ túlé mi lórí. tòótọ́ bàbá wa tó bí mi ló bí àwọn náà ló kọ́lé yìí tí bàbá bá kú bàbá ní kú ìgbà bàbá wa ti kú nípò kàn mí ìtorí ẹ̀ ni mo ṣe pè ọ́ kó sojú ẹ kí wọn náà ó sì sọ sí i wọ́n ti fẹ́ balẹ̀ yìí dẹ́mọ lórí. òjò ìgè ẹ kú mọ̀ pé ọjọ́ orí tèmi ọjọ́ orí mi ò rojọ́ ohun tó bá ṣẹlẹ̀ gangan gangan nípa tí ẹ̀gbọ́n mi sọ ẹ̀ làrán mi kí n gbọ́. ẹ sìn èmi ò mọ nǹkan tí wọ́n ń sọ èmi kò yé mi èmi mọ̀ bóyá òun lè. ẹ jọ jọ jọ jọ jọ torí Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ níjà o ah, ṣé n tán bí ọdún èló ní kòkó lọ ọmọ le wọ́n ní kí ni pé wọ́n ló fẹ́ túlé ẹ o bàbá òun gangan ni ó fẹ́ túlé òun ni káfíńtà túlé túlé o. sẹsẹ gbọ̀n kan sẹ́ẹ̀rì pé sẹ́ẹ̀rì pé lè gọ̀ ẹ̀rì pé lè gọ̀ taba taba taba ń sọ̀rọ̀ nípa pé ẹ̀gbọ́n àtàbúrò tábàjọ́ mẹ́gbẹ́ ọmọ ìyáálé àtọmọ ìyàwó ṣé ìjọ lọ rárá ni. irọ́ àìmọye àwọn àìmọye irú ní tó yẹ pé màá ti bẹ́ẹ̀ di káàkiri tẹ́ẹ̀ tẹ́ẹ̀ lè sọjọ́ orin tẹ́ẹ̀ máa ẹ kíní kan bẹ́ẹ̀ di náà ni. ẹ ọba ṣe pàṣọ ni àbí kò ṣe wàṣọ. ọgbọ o ah, ojú ẹlẹ́rìí mi ni ojú ẹlẹ́rìí mi ni mo. ó tó dáre. sọ wa náà mi ni. Ah, Ah. ẹ gbọ́dọ̀ lọ́wọ́ o ṣé ẹni tó lójú ogun tó ní pa èèyàn mẹ́fà lójú ogun tó délé tó pa ọmọdé mẹ́fà àti mọ̀ pé bójú òtó tójú ogun ojú tó tinú ilé mi ń sọ kò kò kò kò kò parọ́ mọ́ ẹ dákun o ẹ fi ń o iṣẹ́ o alàgbà òjò. ni. mi ò lè mọ sẹ́tẹ̀ yìí ṣe. mo ń ṣe. à ń bẹ lọ́ọ̀ni. òun wọ́ ọmọ ni. irọ́ kò mò ń mò ń báyà yìí sáwọn kankan nílé ni mò ń bá mò ń báyà ìfọ̀sọ mo sì ń bá àwọn ọmọ náà fọ aṣọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ìyá òyà yorùbá sí mi. òun báyàwó rẹ àtọmọ fọ aṣọ òun níṣẹ́ tí wọ́n ń ṣe nílé ẹ̀yin kọ́ ìgè ẹ máa bá wọn fọ kínní táǹkì omi tó yóò bá ti dọ̀tí káwọn aráàlú mọ̀ mọ́ omi ìdọ̀tí mọ kó tí ń gun kìnìún ládàá lọ. ẹ̀gbọ́n mi ẹ̀yin lẹ̀ ń bá tí ń jẹ́ wọ́n tún lé mọ́ yín lórí àṣẹ tó yẹ kó ẹ pa ẹ pa fún wọn kó dúró dá ṣáká. eléyìí ń bá ìyàwó rẹ̀ fọṣọ eléyìí ń fọ táǹkì inú ilé ẹ mọ̀ pé nígbà tí òtí sẹ́yìn rúdurùdu wọn mọ̀ dálẹ̀ ẹ pàṣẹ fún wọn ẹ pàṣẹ fún tẹ́ bá fẹ́ kó máa ṣe fún wọn káṣí ogun ní nígbà tó o ti sọ pé ń pàṣẹ bí olórí ẹbí ń èmi náà ó sì wá pàṣẹ ń pàṣẹ ó ti fòlù kó o ti fòlù lù ú ẹ wò èyí méjèèjì ẹ lọ wáṣẹ́ ṣe tàbí kẹ́ ẹ lọ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ ṣiṣẹ́ tẹ́ ẹ sì kọ̀ tẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe kẹ́ ẹ lọ kọ́ṣẹ́ ẹ fi inú ilé ilẹ̀ fún mi òru yín mú mi. àṣẹ gùn. ẹ fi inú wo ni tí gbọ́ àwọn méjèèjì náà ní ká lọ wọ́n ní kó lọ ka application. application kan lẹ́ ọ̀bánilọ́kọ mẹ́sẹ̀gì ni àṣẹ ti sọ̀rọ̀ agbára ti fòtẹ̀lú gbì ní kóòtù. wọ́n ní kó lọ wá sẹ́sì. ṣé ẹ tún gbọ́dọ̀ sọ pé yín láti àtàgbàrà. ẹ̀yin méjèèjì ni wọ́n ní kẹ́ ẹ wá iṣẹ́ sílẹ̀ máa tó wá iṣẹ́ sílẹ̀ kẹ́ ẹ̀ nínú ilé ìlẹ́yìn. gàdá lágẹ̀mọ́. ṣe kékeré kan mo fẹ́ kẹ́ ẹ bá ń kọ lẹ́tà mi. kí n bá yín kọ lẹ́tà. ìyẹn ló simple jù bá bá yín kọ kí ni déètì òní òní ni ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún tá a wà nínú ẹ̀ yìí orúkọ yìí. èmi Orítókẹ́. miss Orítókẹ́ sí olólùfẹ́ mi bí kẹsì bá ń kọ́ nù. olólùfẹ́ tí. sí olólùfẹ́ mi ọ̀wọ́n ṣàlàáfíà ni ẹ wà. gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lónìí. gẹ́gẹ́ bí àwọn náà ṣe wà. ní òní dòdò mi. ẹni tí mo nífẹ̀ẹ́ sí. Si ló ń bá mi kọ̀wé lọ́wọ́lọ́wọ́ báyìí. irọ́ kò yé mi mọ́ èmi ni mò ń kọ lẹ́tà sẹ́mi lè fẹ́ kọ lẹ́tà sí ni. ṣé ẹ wà ní ìdá tó ni. ẹ ṣe ká má parọ́ ẹ wù yìí kẹsìmọ wo èmi náà dé fẹ́ yín o ẹgbẹ́ tí mo mọ jẹ dé ni. <laughs> Eh, eh, eh, o ti wá dá báyìí ṣé ká máa lọ apartment tèmi ni àbí ká gbéṣẹ́ lọ́ta. kọ ṣe mọ̀ pé kò kú séèyàn kan nù ẹ kúkú jẹ́ asára wa jẹ́ àyìn náà. ayé mi. ẹ gbà mí ah, ọmọ àdúgbò ah, ah, ẹ bẹ́ẹ̀ rí i lọ yẹ lọ́tàárọ̀ ọlọ́run ní ìwọ́n kọ́ ọ̀ọ́

ìyá búkì wọn bẹ̀rẹ̀ sí irun mọ́lẹ̀ olódùkú ni ọ sórí ọmọ yìí ní ọtí mo ti fẹ́ lọ fẹ́ ló ti ranjú mọ́ báyìí táyà ti bàjẹ́ ní ọmọ ti fẹ́ wọnú lé ló ti bẹ̀rẹ̀ sí ranjú tọ̀ranjú tọ̀ranjú tọ̀ranjú tọ̀ranjú ah, ah, ah, lórí rẹ̀ ti wà ń bẹ̀ ló ti fẹ́ la lórí rẹ̀ rún sọ wá rí ibi tàjọ bàdé yìí gbogbo èèyàn ní ọba àwọn ọmọọta sí ilé fijó gbogbo àwọn àdúgbò yìí gbogbo pátápátápátá ní ọmọọta sí ilé fijó ilé tó ṣe ló gbàgbé lọ ẹ̀wọ̀n èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. a ah, má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ o da o jẹ kí kí ló ṣẹlẹ̀. jẹ ká ṣe tún àmìkébìlì. àmìkébìlì àmìkébìlì láàrin èmi àti ẹ àmìkébìlì ti tàn àmìkébìlì ti tàn ó lè mọ. Hmm. sori pé ní àti ogun tó bá fẹ́ kí n ṣe máa ṣe ìtìjú ni. bó ṣe wà tó bá fẹ́ bọ́ ń bẹ̀ tọ́bọ̀ ń bẹ tẹ́nìkan kò ní gbọ́ sí rárá ó ní tọ́ba dé ó ní tí ó bàdé. lọ́lọ́ ni mo dá. gbogbo tí mo bá má má sunkún má sunkún àwọn tí ẹ o gbogbo tí mo bá fẹ́ ló ṣe ọ̀sán ọ̀sibẹ̀ ní gbà ó ṣèwé sọ pé ìwọ sálíù. Ah, iṣẹ́ máa lè díẹ̀ mi lé ah, sí o mi ì lè yẹ́fà sí. congratulations my friend irọ́ irọ́ irọ́ mò ń ṣàwàdà ni kí n ṣe àtẹ̀mí bá mi kò ṣe kò ṣe mí rí nǹkan èèyàn mi ni. sọ pé wọ́n ṣáàlìwò. èmi ṣáàlìwò ṣáàlìwò. gbogbo ohun tí òjò bá béèrè lọ́wọ́ mi gbogbo ẹ̀ ní mọ̀ ṣe. gbogbo ohun tó bá ti ní kì í ṣe ni màá máa ṣe. <clears throat> ó jẹ́ sójó gàbọ̀dé òjò gbogbo tí bọ̀dé òjò bá béèrè lọ́wọ́ mi ni màá máa ṣe ìsìnkọ̀rọ̀ yìí lóhùn padà kó wá sáyẹ̀nsì. gbọ́dọ̀ jò àánú ah, àìsẹ́gbẹ́ mo jù ọ lọ ẹgbẹ́ àbílẹ̀ kẹta mi ní ẹ̀bùn mi lè pẹ́ mọ́dà o. bọ́ọ̀dà kò ṣe bros. bastard ó jẹ mí lọ gbogbo tí bàtà òjò bá béèrè ni màá máa ṣe. gbogbo nǹkan tí bros òjò bá ti ní kí n ṣe ni màmá ṣe. ọkọ mi kò kọ́ dáadáa o. ọkọ ti glazer rẹ ni mo dá glazer rẹ máa mú wèé ká máa bí ọ̀rẹ́ kó yí òun padà. ó ṣe ẹ̀wọ̀n nú mọ̀ wọ́n ti ẹ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ olórí burúkú lẹ̀ báyìí rẹ̀ bàbá bàbá bàbá bàbá bàbá òjò tó sì lọ kémi ìlẹsẹ. ìlẹsẹ olè olè olóbi kòkòrò. ewu bí láyé bá mi dé. bàbá láyé lórun ọmọ pa. ewu bí láyé bá mi dé. ilé gan mò ń gbà lówó oṣù tí mo tún tọ́ Ah, ojo ojo ojo òsínlé ọmọ ẹ̀jẹ̀ dàgbà. ige ige. kíni mọ̀yìn lẹ́ǹsì kámẹ́rà rẹ̀ bàjẹ́ láì ṣe sojú lóore tán wá láti mẹ́ka èmi mo dúró. Ah, ige ọmọ kí mi lé ni. ẹ ṣe èmi èké ẹ tẹ́lẹ̀ ah, kílò nínú ní twenty seven láti bẹ̀rẹ̀ oṣù yìí sọ kí mi ni. ojo má bọ̀ ní ọlọ́mọ rà mo kí ọlọ́ndì wá ṣé mo dáhùn ẹyin ọjọ́ tó yà mí lẹ́nu náà nù òun náà ni mo ṣe wá bọ̀ pé gbogbo eléyìí tá à ń ṣe yìí òun kò ràn án lọ́wọ́ èyí kí ọ ọmọ fi inú káàkiri inú ilé nígbà tí ajá fẹ́ jẹ mọ́ngòrò ó kí èmi náà èmi náà mo fẹ́ ẹnu káàkiri báyìí bí ẹnu ẹran. ó ti ẹ̀ dáa ó ti ẹ̀ dáa ọmọ ẹnu ẹ̀ dáa ẹnu ẹran. kí n bá gbogbo máa wulẹ̀ sọ́rí nǹkan tẹ̀mí fẹ́ wá sọ fún ọ ni pé ẹ mo wò pé kò dáa tí wàá bá rí yàn pé ọ Ah, ìjà kò dáa ìjà ò dọ́là nígbà kí ah, kí gàrí má lè tán lọ́dọ̀ rẹ ló kíkọ́ wá sọ́dọ̀ mi pé ige o bá ń bu gàrí ń bẹ̀ wọn o àbí ìwọ náà pé ah, ìrẹsì tán lọ́dọ̀ wa o fún mi ń rẹsì o àìsí níṣẹ́ ló fà o àìníṣẹ́ wa lọ́wọ́ ló fà o torí tá a bá níṣẹ́ wọn lẹ́yìn tí ò bá níṣẹ́ ní mọ nọ́mbà ọkọ̀ láìsí lamẹ́ríkà wọ́n ń jà gbowó ń bẹ̀ ni àwa kan ń jàjà fún disturb àwọn ará ilé ni kí wàá lè ní àǹfààní kí wàá fẹ́ gbà ń bẹ̀ what for ni mo ṣe ní kí wọ́n á bọ̀ pé kò sí wàhálà kí ẹlẹ́sìn mùsùlùmí ó lè bá onígbàgbọ́ sí ẹbí tún wà ní á láì sí pé bóyá a jẹ́ ọmọ abatan àbí abatan àbí ọmọ jìnnàjìnnà síra wọn. ó ti rí ọ. irọ́ ah, ah, ṣé kò rẹwọ́ ni èmi náà wà bọ̀ ọ̀tọ̀ ọdún tó ń gbọ́rọ̀ mi ó ti ó ti tán náà nù. èkó ah, sí pé mi bẹ́ẹ̀ jà wọn àmọ́ mo fẹ́ jẹ́ kó lọ kọ́ síbi kan ká sì sáyẹ̀nsì lẹ́gbẹ̀ẹ́ pé ìwọ ló wá bẹ̀ mí o. ẹ òjò bò lọ sí sọ̀rọ̀ báyìí torí pé ká tún mọ̀ ṣe ẹ wíìlì àbí ká mọ̀ ṣe rẹ́kọ̀dù fún pé ẹ ẹ lágbájá ló wá bẹ̀ mí wá parí ìjà láìsí wíìlì ilẹ̀. ìwọ ló wá bẹ̀ mí. ẹ ìrẹ dákúnjá gbẹjú ti tẹgbẹ kan. ìrọjà gbẹdúró ní agbẹdá ni. ìwọ ló wá bẹ̀ mí kọ́kọ́ gbà yẹn gbà yún náà. ṣé ó sì ń dúró lórí bíbẹ̀ yìí náà ni. a ní kọ́ gbà pé ìwọ ló wá bẹ̀ mí. a ká tún mọ̀ ṣe ọ̀dà o hm, bàbá Mùtù mo gbé fún ọ èmi ni o. ó tán nítorí ah, pé alábẹ náà lọ́wọ́ kápá sókè gbígbà tá sí ẹ̀pá ẹ̀dì ẹ̀ tán yìí. Ah, nǹkan máa ń dé nǹkan tètè tán lọ́kàn tèmi. bí o tàwa fi kiri yóò parẹ́. <clears throat> ọ̀nà olúwa rò pé a lè rìn tí ó fi dáa. ọ̀sìn ah, torí nǹkan tó wà lọ́kàn tèmi ó kún ara kan tí mo ti wá bọ̀ ni pé àwọn ìjọba ti dá àwọn sẹ́kàn lẹ́ni sìn máa rí àwọn mọ́tò kólẹ̀kólẹ̀ àwọn lọ́mọ wípé bóyá ká lọ bá wọn nípa fẹ́ mọ̀ tẹ̀lé wọn kólẹ̀ káàkiri ká mọ̀ sí lọ́mọ kí ló ṣẹlẹ̀. lọ́mà. ẹ ṣe bọ́ ní inú ìgbẹ́ lowó wà ní. wo tí owó bá ń bẹ nínú kó wọ́n máa gbé bẹ́ẹ̀ o owó tí inú kọ́ lè mi fẹ́ o mo lè ṣe lasman. ìwé mi lọ kàtọ́ mọ̀ sí lasman kì ọlọ jìnnà jìnnà lasman kẹ. yálò mi bá lasman wọn lè gbọ́ sí ká mọ̀ sọ lasman gbogbo ẹ̀ náà ti pín awọ́ tán àwọn ìjọba. wọn lè gbà mí sí lasman. ọkùnrin o wọn lè ráṣọ sáìsì rẹ. mo kúrú tó kàmálà. ẹ ṣe òun náà wá ṣiṣẹ́ lásán ìwọ náà rí i pé kàmálà bó bá wà wájú kámẹ́rà gan kèé gbé tripod kọjá orí ẹ̀ láìsí tó lè dìgsì ibi sáìsì ojú ẹ̀ gangan ni ó gbé sí kó má lọ yàyà kúyà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ọmọ tá yàtọ̀ sí gbogbo àwọn sẹ́ta adakọ iṣẹ́ pọ̀ ń gbòòrò àìlèrin náà ni àìfẹsẹ̀ ṣe ní sí wa tó ti yọ jẹ́ ká tó bá mo nígbà kan nígbà tábà bẹ̀rẹ̀ dìbí síìsì ìrọ̀lẹ́ àrísẹ́. ọlọ́ba ni àbá ti jíbọ̀ gbòòrò kìsẹ̀ tí màá mọ jẹ́ ọtọ́ mọ̀ ṣe ń hún. lémi tí bá ti ń gbọ́ ẹ àìrù mi náà ní omi báyìí pí ìgbé afẹ́rẹ́ mo ti bọ́ ta. Ah, èmi ọmọ jẹ́ ọtọ́ ọmọdé ọmọ ṣe ń máa mú òkúta bá máa la sórí ilé ní ìwé ó ti lè gbàgbọ́. àyè jí ọjọ́ ọjọ́